igun kejì àwọn sọ pé orúkọ ńlá náà Allah wọn ló jẹ́ ọ̀rọ̀ orúkọ tí wọ́n ṣẹ̀dá láti ara ọ̀rọ̀ ìṣe nítorí náà igun yìí gbà pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni orúkọ ńlá náà Allah ok igun kejì àwọn kan ta wọn àwọn sọ pé rárá Allah tẹ rí yẹn o aṣẹ̀dá rẹ̀ ni aṣẹ̀dá ọ̀rọ̀ yẹn ni láti ara ọ̀rọ̀ ìṣe igun kejì àwọn múvíù yẹn wá òkè o àmọ́ igun kejì yìí kùnà láti fi ẹnu kò láàrin ara wọn lórí ọ̀rọ̀ ìṣe wo gan ní pàtó ni wọ́n ṣẹ̀dá orúkọ ńlá náà Allah jáde láti ara rẹ̀ torí pé ẹlòmíràn sọ pé alaha ni ibẹ̀ wọ́n ti yọ ibẹ̀ ni wọ́n ti ibẹ̀ ni wọ́n ti ṣẹ̀dá Allah ẹlẹ́mìíràn sọ pé ẹ̀ ta alaha ẹlẹ́mìíràn tún mú wà laha ó kálukú sáà mú oríṣiríṣi wá ẹ lọ kà á ní abẹ́ bisimilayi ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ sọ́tòlì fásíà nínú tafsir ibn kẹfìrì. ẹ̀ẹ́rì wọn mú wá rẹ̀gẹ̀dẹ̀ tó ga sí tó ń kálukú come out pẹ̀lú ọ̀rọ̀ ìṣe oríṣiríṣi pé látara rẹ̀ òun ni wọ́n ti mú àlọ́ọ̀ ni wọ́n ti fọ́ọ̀mù láfúlù jàlálà yẹn àlọ́ọ̀ ibẹ̀ ni wọ́n ti mú jáde so ẹnu wọn ò kò lórí ọ̀rọ̀ ìṣe wo gan-an ni wọ́n fi construct náà fi kọ́yìn àlọ́ọ̀ láfúlù jàlálà ìdí nìyí tí ó fi jẹ́ pé kò sí ìfẹnukò lórí ìdí nìyí tó fi jẹ́ pé kò sí ìfẹnukò lórí ìtumọ̀ orúkọ ńlá náà Allah láàrin àwọn igun kejì yìí ṣe rí àwọn igun àkọ́kọ́ tí wọ́n sọ pé láfùlù jàlálà orúkọ ńlá náà Allah tí wọ́n ní orúkọ ọ̀bọ̀rọ̀ gidi ni àwọn òwúlẹ̀ dára wọn láàmù láti máa wá ìtumọ̀ ẹ̀ káàkiri wọn ò dára wọn láàmù pàápàá ṣùgbọ́n àwọn tó sọ pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni àwọn ni wọ́n kóra wọn sínú wàhálà kí wá láàpè ìtumọ̀ Allah kí láàpè ìtumọ̀ Allah so ìtumọ̀ tó ń kálukú mú wá ó yàtọ̀ síra wọn nítorí pé ọ̀rọ̀ ìṣe tó ń kálukú tọ́ka sí pé látara rẹ̀ ni wọ́n ti ṣẹ̀dá Allah láfùdù jàlálà Allah òun náà ṣe kí ni òun náà yàtọ̀ síra wọn àmọ́ o díẹ̀ nínú àwọn ìtumọ̀ orúkọ ńlá náà Allah díẹ̀ nínú àwọn ìtumọ̀ ìtumọ̀ tí wọ́n fún Allah òun nìyí wọ́n ní ẹni tí à ń jọ́sìn fún ní ọ̀nà òdodo ní ìtumọ̀ Allah ẹni tó ga àwọn kan ní ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn kan ní ẹni tó farasin táàrí ní jẹ́ Allah àwọn kan ní ẹni tí ẹ̀dá ń farasì àwọn kan ní ìtumọ̀ Allah nìyẹn àwọn kan tún sọ pé ẹni tí ẹ̀dá kò lè ṣàpèjúwe kò lè ṣàpèjúwe pàápàá rẹ̀ àwọn kan ní ìtumọ̀ Allah nìyẹn àwọn kan tún sọ pé ẹni tí ẹ̀dá ń sá lọ bá ẹni tí ẹ̀dá ń sá lọ bá ni ìtumọ̀ àlọ́ọ̀ bó kálukú wọn ṣe mú oríṣiríṣi ìtumọ̀ wá nìyẹn ok so igun kejì yìí ẹnu wọn kò lórí ọ̀rọ̀ ìṣèwo ni wọ́n tara ẹ̀ yọ láfúrì jàlálà àlọ́ọ̀ níwọ̀n ìgbà tẹnu ò ti kò lórí ọ̀rọ̀ ìṣe díàpọ̀ òǹkálukú wa mú ìtumọ̀ níbàámu sí ọ̀rọ̀ ìṣe tó ń dákọ wá ok so ṣùgbọ́n igun àkọ́kọ́ igun àkọ́kọ́ wọn ò fún wa ní igbó dídí sán àwọn wulẹ̀ sọ wípé àlọ́ọ̀hù kò ní ìtumọ̀ ta lè túmọ̀ ẹ̀ sí sẹ́mọ̀ fúngbà mo fẹ́ tú Odùduwà mo túmọ̀ Odùduwà ok nígbà mo fẹ́ tú Elédùmarè mo túmọ̀ Elédùmarè tí ń túmọ̀ sí pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni Elédùmarè ọ̀rọ̀ ìṣẹ̀dá ni Odùduwà but Allah wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ ìṣẹ̀dá ọ̀rọ̀ àìṣẹ̀dá ni nítorí náà kò sí túmọ̀ fún un ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni àwọn yẹn wọ́n wá ń tọ́ka sí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìṣe wọ́n ń tọ́ka sí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìṣe so àwọn wọ̀nyí àwọn ni wọ́n wá dé pẹ̀lú ìtumọ̀ ọ̀kan òjọ̀kan tọ́. So, àmọ́ igun méjèèjì fẹnu kò pé orúkọ ńlá náà Allah ó jẹ́ orúkọ ó jẹ́ ọ̀rọ̀ orúkọ ní ìpìlẹ̀ ó ti di orúkọ àdáyanrí fún ẹni tí à ń jọ́sìn fún ní ọ̀nà òdodo àtigun kìíní àtigun kejì ni wọ́n jọ gbà wípé kódà kó já sí pé lọ́dọ̀ àwọn kan wọ́n gbà pé láfùlù jàlálà Allah wípé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni okay àwọn yẹn àtàwọn tí wọ́n gbà wípé kì í ṣe ọ̀rọ̀ ìṣẹ̀dá àwọn méjèèjì fẹnu kò wípé anyway ó ti di orúkọ ó ti di orúkọ tí a máa ń pè ní orúkọ tí a sọ èèyàn tàbí tí ènìyàn sọ ara rẹ̀ tá a fi ń pè é nípa bẹ́ẹ̀ kódà kí orúkọ ńlá náà ní ìtumọ̀ nínú èdè lárúbáwá gẹ́gẹ́ bá a ṣe tọ́ka sí ní igun kan nínú igun méjèèjì yẹn ìtumọ̀ rẹ̀ máa wà ní ìdákẹ́rọ́rọ́ ni o ìtumọ̀ rẹ̀ ó máa wà ní ìdákẹ́rọ́rọ́ ni ìyẹn ni pé a kò wulẹ̀ bùkátà sí ìtumọ̀ rẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí orúkọ ńlá náà níwọ̀n ìgbà tí orúkọ ńlá náà tó ti jẹ́ orúkọ àdáyanrí a wulẹ̀ bùkátà sí rẹ̀ mọ́ pé kí ni si a nídìí túmọ̀ ẹ̀ mọ́ nígbò ti já pé ó ti kúrò ní ó ti kúrò ní ìtàǹpè ní common noun ó ti di proper noun ok ó ti kúrò ní ìtàǹpè ní common noun ó ti di proper noun àbùkátà sí ìtumọ̀ rẹ̀ mọ́. ìyẹn ni pé a kò wulẹ̀ bùkátà sí ìtumọ̀ rẹ̀ mọ́ níwọ̀n ìgbà tí orúkọ ńlá náà Allah ti jẹ́ orúkọ àdáyanrí ìdí ni pé igun méjèèjì gbà pé orúkọ ńlá náà Allah ó ní àwọn àbùdá àti àwòmọ́ kan tí kò sí fún àwọn orúkọ mìíràn nínú àwọn orúkọ Allah tó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó rẹwà jùlọ ìyẹn ni pé Allah a ti rí i pé àwọn àfáà pín sí méjì lórí sọ̀rọ̀ ìṣẹ̀dá ni tàbí ọ̀rọ̀ àìṣẹ̀dá ok àwọn kan gbà wípé ọ̀rọ̀ àìṣẹ̀dá ni àwọn kan gbà pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni àwọn tí wọ́n gbà pé ọ̀rọ̀ àìṣẹ̀dá ni wọn ò fún wa nítumọ̀ kankan wọ́n ní kò nítumọ̀ gẹ́gẹ́ bó ti já sí wípé o ò lè túmọ̀ ilẹ̀ the word ilẹ̀ o ò lè túmọ̀ rẹ̀ the word omi o ò lè túmọ̀ rẹ̀ àmọ́ tí ń jómi ni a sì mọ̀ tí ń jẹ́ ilẹ̀ ok àmọ́ tí ń jẹ́ omi a sì mọ̀ tí ń jẹ́ ilẹ̀ tàbí igi o ò lè sọ pé ìtumọ̀ igi rẹ̀ but àmọ́ tí ń jẹ́ kí ni o igi now lọ́dọ̀ àwọn táwọn sọ pé ọ̀rọ̀ ìṣẹ̀dá ni àwọn wọ̀nyẹn àwọn ni wọ́n gbìyànjú láti sọ pé à kẹ́límọ̀ láfùlù jàlálà àlọ́ọ̀ àṣẹ̀dá rẹ̀ ní láti ara ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣe báyìí ọ̀rọ̀ ìṣe báyìí ẹnu wọn kò lórí ẹ̀ àìkú ẹnu yẹn ọlọ́pàá tó fi dá sí pé ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálukú fún láfùlù jàlálà àlọ́ọ̀ so lẹ́yìn ìyẹn ṣe wá rí igun kìíní àti gun kejì àwọn méjèèjì wá panupọ̀ àwọn méjèèjì wọ́n panupọ̀ àwọn méjèèjì panupọ̀ wípé orúkọ náà orúkọ ńlá náà Allah ó ti kúò ní common noun ó ti di proper noun fún ẹni tí à ń jọ́sìn fún ní ọ̀nà òdodo wọ́n wá ní nínú ìdí tá a fi sọ pé ó ti kúrò ní common noun ó ti di proper noun wọ́n nítorí pé orúkọ yẹn ó ní àwọn àbùdá kan ó ní àwọn ìròyìn kan lára tó dá sí pé kò sí lára àwọn orúkọ míì tí aláwùn jẹ́ bíi arahman arahim alimaliku alikudus asalam alimomin alimuhaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ok Allah òun ní àwọn àbùdá kan tó jẹ́ pé gbogbo ọkọ̀ yòókù tí ọlọ́run bá ń jẹ́ àwọn òní ẹ̀já tẹ́ ti gbọ́ ẹjẹ́ atẹ́tí gbọ́ àwọn àbùdá yẹn sáàfì mọ̀ pé láfùdùlù jàlálà ó yàtọ̀ àkọ́kọ́ orúkọ ńlá náà Allah nìkan ni kò sí ẹlòmíràn nínú àwọn ẹ̀dá tí ó ń jẹ́ bẹ́ẹ̀ ta ni gbogbo tó tún jẹ́ Allah ní gbogbo ayé ṣùgbọ́n olẹ́gbẹ́ni tí ń jẹ́ rahmani olẹ́gbẹ́ni tí ń jẹ́ rọ̀yìmì olẹ́gbẹ́ni tí ń jẹ́ málíkù olẹ́gbẹ́ni tí ń jẹ́ Eh, salam wọ́n lè sọ̀yàn ní rọ̀wù wọ́n lè sọ̀yàn ní rọ̀yìmù aláwọ̀ gẹ́gẹ́ pé ànẹ́bì ní rọ̀yìmù rọ̀wù fún rọ̀yìmù azizu aláwọ̀ pẹ̀lú kankan rí ní àlọ́ ẹ̀dá kankan ò sì pẹ̀lú kankan rí ní àlọ́ àyàfi ta ni àlọ́ ti bẹ̀ lókè sánà so gbogbo ọkọ̀ yòókù pátá la lè pe ẹ̀dá sọ ẹ̀dá tí ó máa jẹ́ tààrà tó lè mọ́ fi ábùdù kún tọ́rọ̀ bá di bí àlọ́ù àpè ẹnìkankan ní àláù rí láyé àyàfi àláù ẹni tí ń bẹ lókè sánmà keje tí gbogbo àwa mùsùlùmí tá à ń jọ́sìn fún ẹni tó dá ayé àti ọ̀run so àbùdá yẹn ara láfúdúrì jàlálà ló wà kò sí lára ọkọ̀ míì ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnìkan kò lè di mùsùlùmí bí ó bá fi orúkọ mìíràn jìrọ orúkọ ńlá náà Allah nínú kẹlẹ́mọ́tù ṣàhádà bí àpẹẹrẹ kí ẹnìkan fẹ́ gba Islam kọ́ wá sọ pé aṣíhádù anla ìlàhà ilà rahman tàbí kọ́ sọ pé aṣíhádù anla ìlàhà ilà rahim a sọ fún pé o tí ìwì kẹlẹ́mọ́tù ṣàhádà

lafdul jalala Allah tẹ́ ẹ yẹn o is no more uh, common now. ó ti di kí ni o ó ti di proper now? ó ti di proper now? so ó di nǹkan kejì nǹkan ẹlẹ́ẹ̀kẹta tá a ṣàkíyèsí pẹ̀lú lafdul jalala Allah ò ní pé ẹnìkan kò lè rí ìrun kí àfi kí ó fi orúkọ ńlá náà Allahu bẹ̀rẹ̀ kó fi bẹ̀rẹ̀ ẹ̀rùn tàbá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn pé Allahu akbar Allahu akbar táfi bẹ̀rẹ̀ ẹ̀rùn nìyẹn kẹ́nìkan wá sọ pé ṣe bọ́lọ̀ náà tún jẹ́ àràmánì ó sì ń jẹ́ àrọ̀ yìí ẹ̀ àràmánì akbar à kèkírun kò tí ìkírun irun rẹ̀ lálàáfíà àmọ̀ pàdánù jẹ́ rahman àmọ̀ pé ń jẹ́ rọ̀ yìí àmọ̀ a mọ̀ jẹ́ àlìmọ́líkù gbogbo ọkọ yẹn tó rẹwà yẹn ó ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba fẹ́ kírun àlọ́ òní á lò ara àwọn àbùdá àwòmọ́ ti ń bẹ lára láfùlìjà lálà nìyẹn táàfi bùkátà sí kí láfùtùlù jàlálà àlọ́ò àti gbogbo àwọn orúkọ ọlọ́run tá ti mọ̀ aramani arọ̀yìmù alimaliku alikudusu gbogbo wọn máa ń ròyìn àlọ́ò ni wọ́n máa ń ròyìn ẹ̀ ni láti mọ́ sọ pé àlọ́ọ̀wù gàfúrú rọ̀yìn àlọ́ọ̀wù sàlámù àlọ́ọ̀wù wàhábù àlọ́ọ̀wù iná lọ́ha rọ̀yìn iná lọ́ha tàwáàbù lọ gbogbo wọn máa ń ṣiṣẹ́ predicate ni wọ́n máa ń ṣiṣẹ́ predicate so Allah ni gbogbo wọn máa ń ròyìn gbogbo àwọn ọkọ yẹn wọ́n máa ń ròyìn ẹ̀ ni wọ́n máa ń ròyìn Allah ni òun kìí ròyìn Rahman kìí ròyìn Rahim kìí ròyìn Alimaliku but àwọn ọkọ yòókù yẹn wọ́n máa ń ròyìn òun ni ó di àbùdá kẹrin àbùdá karùn-ún ó ní pé a lè sọ pé nínú àwọn orúkọ àlọ́ọ̀ ni àràmánì wà àròhìmù wà àlìmọ́líkù a lè sọ bẹ́ẹ̀ pé min asma ìlà àròhìmán àròhìm ṣùgbọ́n a lè sọ pé nínú orúkọ àràmánì ni àlọ́ọ̀ nínú orúkọ àròhìmù ni àlọ́ọ̀ òkè a lè sọ báyẹn a ní min asma ìlà yìí alhusna wasifati al'uliya pé nínú orúkọ àlọ́ù si pé òun la máa fi bẹ̀rẹ̀ láti sọ pé nínú orúkọ àlọ́ù lélẹ́yìí wà ó ò lè gbọ́ kan sọ pé nínú orúkọ àjọkí ayé ni àlọ́ù wà tàbí nínú orúkọ àsàkí ọ̀run ni àlọ́ù wà in tó gbọ́ ni nínú orúkọ àlọ́ù ni àjọkí ayé wà nínú orúkọ ni àsàkí ọ̀run wà àwọn tí ń rojọ́ nǹkan kẹfà òun ni pé èyí tó pọ̀ jùlọ nínú àwọn gbólóhùn azikir ló sopọ̀ mọ́ Allah èyí tó pọ̀ jùlọ nínú gbólóhùn azikiri ló sopọ̀ mọ́ kí ni Allah bí àpẹẹrẹ ọmọ gbọ́ subhanallah subhana subhanallah òní gbọ́ subhana rahman subhanallah ọgbọ̀ alihamdulilayi onígbà alihamdulirahman láìláha ìlàlọ́ lọ́mọgbọ́ onígbọ́ láìláha ìlàrahman allahu akbar lọ́mọgbọ́ onígbọ́ ah, rahman akbar abirahim akbar láhàúlà wàlàkú wata ìlàbìlà onígbọ́ láhàúlà wàlàkú wata ìlàbìrahman hasibuna lọ́ọ̀ lọ́gbọ̀ hasibuna lọ́ọ̀ òní ní òní gbọ́ hasibuna rahman iná lìláì iná lìláì ló bọ̀ ò ní gbọ́ iná lìramán so ajá sí wípé aláwù ó ní gbogbo kọlùkù ń tẹ̀lé ok ìròyìn keje ò ní pé tá a bá wá ní kádà síbò ká ṣe káńtìn nínú àlùkùránì orúkọ tó pọ̀ jù lọ ní òǹkà ó ní Allah ó lé ní two thousand tàbáníkà mọ́ ní méjì mẹ́ta mẹ́rin ó lé ní ẹgbẹ̀rún méjì kò tó sí òkọ kan tọ́lọ́ ń pèrè ẹ̀nu Kùránì tó wọ ẹgbẹ̀rún kan tàbáníkà kà ní ení èjì ẹ̀ta ẹ̀rin Allah nìkan ó lé lẹ́gbẹ̀rún méjì ó lé ní ẹgbẹ̀rún méjì wọ́n wọnú sọ́ọ̀tún ìfàtí àfàpẹ̀rẹ̀ rahman rahim aláwọ̀ jẹyọ ń alihamdulilayi aláwọ̀ jẹyọ ń sọ aláwọ̀ jẹyọ ń fàtíà ní tọ́bátú bá sínú ó tún so tá a fi kà tó fi rí pé ó lé ní ẹgbẹ̀rún méjì kò wá sí òǹkà ọkọ̀ míì tó tún wá pọ̀ bíi so pẹ̀lú àwọn àwòmọ́ yìí tá a rí lára láfúdùlì dàlálà ó jẹ́ ká mọ̀ wípé láfúdùlì dàlálà o is a proper noun níta máa ń pè ní èdè òyìnbó nìyẹn proper noun orúkọ àdáyanrí tí ẹni tá à ń jọ́sìn fún ti ń jẹ́ Allah àwọn yòókù arahman arahim alimaliku alikudusu gbogbo ẹ̀ jẹ́ ìròyìn okay so ní ìparí ìgúnlẹ̀ mo fẹ́ ká pé àtẹ́sẹ̀ sí ìgúnlẹ̀ yìí ó dára jùlọ láti sọ orúkọ ńlá náà Allah di èdè àyálò fún gbogbo èdè ayé dípò wíwá ọ̀ràn dípò wíwá ọ̀rọ̀ mìíràn fún un tó dáa jù ni pé àti gẹ̀ẹ́sì o àti faransé o àti haúsá o àti yorùbá o àti yíbò o gbogbo tó bá rí o jẹ́ Allah yẹn ni kí ayálò wa inú èdè wa torí pé a ti rí nísìn wípé ẹnu òkò lórí ìtumọ̀ rẹ̀ àwọn kan ní òní ìtumọ̀ àwọn kan sọ pé ní ìtumọ̀ ok so ká yá ọkọ yẹn lò kó dá sí pé àtẹ̀mí àtiwọ́ ibi tá a bá ti rí àlọ́ọ̀ aláwọ̀ láàmọ̀ pé ń bẹ̀. gẹ́gẹ́ bí a ṣe ń pe ànábì muhammadu ní orúkọ rẹ̀ muhammad a kò lo ìtumọ̀ rẹ̀ a sì lo ọ̀rọ̀ mìíràn fún àwọn ìlọrin wọ́n kankan máa sọ̀rọ̀ àwọn jẹ́ ń jọun ọmọ tán bá sọ ní muhammadu wọ́n á máa pè ní àpèsáùdà wọ́n mọ̀ pé ní àpèsáòdà àpèsáòdà ta nígbà àpèsáòdà ó ní à <clears throat> Muhammadu ni aṣọ Muhammadu lẹ́sọ ó ti ájà àpèsáòdà wọ́n ní torí pé Muhammadu tàbá ti dakọ̀ àṣọ pé sallallahu alaihi wasallam ó kọ́ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀mọ̀ pé bí ti ń já àpèsáòdà bó ti parẹ́ nù tó fi já sí pé ọmọ tí wọ́n bá sọ ní Muhammadu Muhammadu náà ni wọ́n mọ̀ sọ náà ni wọ́n mọ̀ pé so ànábì Muhammadu bóyì bá fẹ́ pè yóò ní Muhammadu bí faransé bá fẹ́ pè yóò ní Muhammadu yorùbá náà Muhammadu so ó kọ àdáyọrí nìyẹn propanal nìyẹn a kì í lo ìtumọ̀ ìbá nítumọ̀ àti pé kò sí nínú ìlànà èdè láti máa fi ìtumọ̀ orúkọ pé orúkọ àdáyọrí fún ẹnìkan nítorí èyí ló fi jẹ́ pé àyálò orúkọ ńlá náà Allah ni mò ń lò níbikíbi tí wọ́n bá ti kọ aláwù sí yálà nínú alukurani kuran tí mo tú sí èdè yorùbá kuran <clears throat> tí mo tú sí èdè yorùbá gbogbo ibi tí aláwù ti jẹyọ aláwù ni mo lò ń bẹ ní òwúlẹ̀ lu ọlọ́run ní ìsì lu ọlọ́run aláwù ni mo lò ń bẹ ok tàbí nínú tíra hadisi tàbí nínú tíra mìíràn so ẹ jẹ́ ká yá kẹ́límọ̀ yẹn wọ inú èdè wa ká máa pe Allah ká máa pe kí ni o Allah ìyẹn jẹ́ ní ọ̀rọ̀ kejì ọ̀rọ̀ àdìsọ́kàn mùsùlùmí ni ọ̀rọ̀ tó jẹ mọ́ àwọn orúkọ Allah àti ìròyìn rẹ̀ ọ̀rọ̀ àdìsọ́kàn ni ọ̀rọ̀ àkídà ni òfin tó sì di èyí ni pé kí pe pẹ̀lú àwọn orúkọ tó dára jùlọ tí ó fi pe ara rẹ̀ nínú tírà rẹ̀ alukur'an àti èyí tí òjíṣẹ́ rẹ̀ fi pé nínú àwọn àdísì rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ kí a sì máa ròyìn aláwọ̀ pẹ̀lú fi ròyìn ara rẹ̀ nínú àti èyí tí òjíṣẹ́ rẹ̀ fi ròyìn rẹ̀ nínú àwọn so ọ̀rọ̀ ọ̀rọ̀ àdì ọkàn ni so ohun tó bá fi ròyìn ara ẹ̀ ní ẹ ròyìn ẹ̀ ní ìsìn wọ́n tó ń tó ń pọ́lọ̀ ní arúgbó ọjọ́ tó ní arúgbó ọjọ́ nínú alukurani orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ tó jọ arúgbó ọjọ́ nínú orúkọ pé aláhùn tó jẹ mọ́ ara rẹ̀ ló ti ń pe aláwọ̀ ní orúkọ burúkú yẹn arúgbó ọjọ́ èèwọ̀ si ni fún mùsùlùmí láti pè bẹ́ẹ̀ èèwọ̀ ni fún mùsùlùmí láti lo orúkọ kan tọ́lọ́wọ́n ò bẹ́ẹ̀ kádẹ́jú yóò sì pè bẹ́ẹ̀ ok ìkẹta pípe èyíkéyìí nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀ ló ń fi ní hàn pé onígbàgbọ́ òdodo ẹni tó bá ti pe orúkọ ẹ̀dá kan nínú àdúrà rẹ̀ àti ìjọsìn rẹ̀ ó ti ṣe ẹbọ ńlá ó ti ṣe ẹbọ ńlá máa lọ sọ fọmọdé rojọ yẹn kó dákẹ́ ẹnu pípè èyíkéyìí nínú àwọn orúkọ àlọ́wọ̀ àti ìròyìn rẹ̀ ló ń fi ní hàn pé ènìyàn jẹ́ onígbàgbọ́ òdodo ẹni tí ó bá ti pe orúkọ ẹ̀dá kan nínú àdúrà rẹ̀ àti ìjọsìn rẹ̀ ó ti ṣe ẹbọ ńlá ẹbọ ńlá máa ba ẹ̀sìn jẹ́ pátápátá ó sì máa sọ ní di ọmọ iná gbére bí ènìyàn bá kú sórí rẹ̀ nítorí náà láti là nínú ẹbọ ṣíṣe nínú ìjọsìn o gbọ́dọ̀ kọ́kọ́ o gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ mùsùlùmí òdodo nítorí pé gbogbo ẹ̀sìn yòókù ló ń ṣẹbọ sí àlọ́ bákan náà ta ló ń rojọ́ bẹ̀yẹn náà bákan náà ọ̀nà kan ṣoṣo tí ìwọ mùsùlùmí fi máa là kúrò nínú ẹbọ ṣíṣe nínú àdúrà rẹ òun ni pé kí a sọ àwọn àdúrà àjogúnbá láti ọ̀dọ̀ ànẹ́bì di àdúrà àdúrà àjogúnbá látọ̀dọ̀ ànẹ́bì ká sọ di àdúrà tá a máa ṣe gẹ́gẹ́ bí èyí tí ó wà nínú ìwé tá a pè ní hisnuli muslim odi ìṣọ́ mùsùlùmí kí o sì jìnnà sí àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ọ́ àwọn oníjálàbì àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn oníjálàbì insha allah nírọ̀lẹ́ ta ni àfẹ́ ẹlẹ́bọ onímàtírìtì ta ni àáfà ẹlẹ́bọ so ẹ̀yin mùsùlùmí kìí ṣe pe ní Elédùmarè kìí ṣe èèwọ̀ pe ní Ọlọ́run kìí ṣe pe ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí lódodo èdè Yorùbá la fi wí ó ń jẹ́ ìtumọ̀ fún àwọn orúkọ àti àwọn ìròyìn tí Allah fi ròyìn ara rẹ̀ nínú al mi. ni eléyìí tí ó jẹ́ ìwọ̀ fún mùsùlùmí òun ni pé orúkọ àti ìròyìn táàbáríkànú kùránì tàbí táàríkànú hadíìsì òun nìkan ni a fi pe Allah subhanahu wa ta'ala ok ọ lè wá sí torí pé wo gbọ́ èdè yorùbá àbí pé o mọ ìjìnlẹ̀ èdè yorùbá kọ wá máa sọ pé ẹ bá ti pe àlọ́ọ̀ tó ní èdùmàrè ni tàbí lédùmàrè ni kọ wá lọ gbé kó ti di kèfèrí ìwọ fún ara rẹ ni o mọ ìtumọ̀ elédùmàrè òun sì ni a rẹ̀ fún ọ ní ìfọ̀síwẹ́wẹ́ ní ìbámu sí òfin èdè òfin èdè yorùbá tá a mọ̀ sí gírámà èdè yorùbá aláwọ̀ á fi wá ṣe kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk